<laughs> àǹtí nìkẹ́ ṣé ẹ fẹ́ abẹ́ fẹ́. ẹ máa fẹ́. ọlọ́run dẹ̀ ní jẹ́ lórúkọ jésù ọmọ mi fẹ́. kó tó di pé kó tó di pé àfẹ́ fẹ́ ra kó tó di pé àfẹ́ ra. ẹ kálẹ̀ káàbọ̀ sórí ètò kọ̀ọ̀kan. kálẹ̀ sà. kálẹ̀ sà. yẹ sà ta ló mú ẹjọ́ wá. èmi. ẹ̀yin ẹ súnmọ́ kínní ìkẹ́ sọ̀rọ̀ sókè kí ló ṣe orúkọ yín sà. gbẹ̀ngà. mr gbẹ̀ngà kí ló ṣẹlẹ̀ kí ló ṣẹlẹ̀. ní two thousand and eleven lèmi àti ẹjọ́ pàdé gbàtà àjọjọ́ pàdé mo rìn àjò yẹn mo rí pé nǹkan ò lọ fún mi déédéé mo ṣe yá dànù nìyẹn mo wá lọ sí church kan wọ́n ní pé kí n mú wá àwájọ lọ síbẹ̀ bàtà rẹ débẹ̀ níṣòjú ẹ̀ bá ń sọ pé ìrìn àjò wọn ò papọ̀ wọ́n sọ fún wọn náà wọn pé ó jẹ́ nǹkan tó máa ń bínú ó dẹ̀ gbọ́ gbàgbà tá à ń lọ wọ́n sọ pé kò sí ọkọ̀ sí àjọ kan bẹ̀ ó ní inú wàhálà àkúrò bẹ̀ ìgbà tó wá wà nífẹ̀ ó wá gún tàǹkan tó wá ẹni tó wá bọ̀bọ́ ní bọ̀bọ́ kan ní bàbá ní ẹ̀yìn lẹ́yìn ẹ wà nífẹ̀. nífẹ̀ ń sukùl nífẹ̀. ẹ wà nífẹ̀ sọ ọba fún mi àwòrán ìlú. ẹ̀sìn pọ́ńtẹ́gàn ìfẹ́. ok ok ok. so ọmọ yẹn wọn á ṣàlàyé fún pé à ah, kí mo rè lẹ́nìkan pé tó ń tẹ̀lé pé kínní wọn ní kí n wá kí n jẹ́ kó n rì ìgbà tó wá dé a lọ sí ẹ̀yìn ilé ẹ̀ lẹ́yìn ọ̀dọ̀ mi gangan bẹ́ẹ̀ ló ń gbé. so mi mọ ọkọlọ́jọ sọ torí gbà tá èmi dẹ̀ ìmìlẹ̀ wà wà ṣọ́ọ̀ṣì pé kí ló jẹ́ ìmìlẹ̀ pé kó sàlẹ̀ wá ní ẹgbẹ́ màtó jọjọ́ òbí ẹgbà mi ìmọ̀gbà tí mo jó bi ó wá níbọ̀ bẹ́ẹ̀ gangan ló fún wa lóbi jẹ mo níbà ló fún wa ní òbí jẹ ṣé ti àwọn bàbá yẹn kì má rọrí náà tó ń ṣe lọ mo wá ní mo lẹ́lẹ́rìí kan pé màá pe pásítọ̀ yẹn ní two thousand eleven pásítọ̀ yẹn bá ṣe pé gbogbo àwọn ẹ̀wọ̀n bẹ̀ wọ́n ní kí ló ṣẹlẹ̀ mo ní ṣáná ti èmi àtẹnìkọ́ tá a jọ one thousand eleven gbà yẹn wọ́n yà àwọn ọmọ dáadáa pé kí ni pé ṣe báwọn sọ pé ẹ̀ lè fẹ́ràn pé èmi àtàwọn ọjọ́ wa bí sìn pé ó sọ pé ìmùlẹ̀ wà láàrin wọn wọ́n ní ẹṣẹ́ ìmọ̀ pé ìmùlẹ̀ wà láàrin wa ni mo ń bá àwọn ìmùlẹ̀ ṣe jẹ́ wọ́n ní à pé nǹkan ni wọ́n sọ pé àpé kan máa pé kan sọ́wọ́pọ̀ kan sọ́wọ́pọ̀ mo ní bàbá àwọkọ̀ bá àwọn ìjọ pé mo ní kẹ́ sọ́wọ́pọ̀ àwọn obìnrin wa ni kékeré máa wò rí torí màá ní wàá máa ń dáhùn pé dáhùn pé dáhùn dáhùn kí kí máa rí pé àdó àgbà kìnnìkan kìnnìkan ìyẹn lọ. so àtìgbà yẹn èmi wọn pé múlẹ̀ wà àtìgbà yẹn lórí pé kó máa pè kó máa pè kó máa pè mí nífẹ̀ẹ́ rárá pé kí ló ṣẹlẹ̀ kàkà kẹ́mi nífẹ̀ẹ́ mi nífẹ̀ẹ́ rárá ẹ̀rù àwọn àbàmì lóṣìṣì ìṣẹ̀lẹ̀ ló máa ń ṣẹlẹ̀ pé akíló ah, ṣẹlẹ̀ láàrẹ̀ amana náà ti status ni mí mò ń kọrin mo dẹ̀ ti yí ti díẹ̀ díẹ̀ bá àdúgbò yẹn gbọ̀gbà tó kọ́lé déyà tí mo ti pàdé ẹ̀ báyìí bẹ́ẹ̀ ni ṣe kátà ni bó wá sọ̀rọ̀ kan. ẹ jẹ́ ìwé orin yín tẹ̀sí kan. ó wá sọ̀rọ̀ kan ẹ̀yin lẹ́kọ́ rìn. èmi mo kọ́ sà. fifteen years mo ti wà lẹ́nu ẹ̀bọ̀ twelve years mo ti pàdé wọn gan ilé ti skata tó wá sọ̀rọ̀ kan ní kí n jọ yẹn gbé mi rì wípé tó bá lè tó bá lè ṣe mi rì wípé máa gáàdì máa lówó gan máa lọ́lá máa lókìkí pé gbogbo àwọn tó lóòkì yẹn pé ó kéré wọ́n á ní ah, tó bá jẹ́ tèmèrè èmi ò lè jọ èmèrè torí pé o fẹ́ lókìkí ó náà alágàbò ni wọ́n á ṣe gbàgbọ́n aṣáájú pé bọ̀ wọ́n condition pé tó bá fẹ́ o pé ìgbà tó bá fi lè fẹ́ lómi ó ń pẹ́ kò sí tó jọ pé òun jẹ́ tó lọ́nà lọ. wọ́n gbé mi lọ́nà lọ bí ti báwo mo níwò ọlọ́run máa ṣe nǹkan tí ọlọ́run máa ṣe mo gbé tí wọ́n ṣàn lọ wọ́n ṣàn pé ẹ lè fẹ́ra fẹ́ mo lẹ́gbọ́n fẹ́ ìrìn àbẹ̀rẹ̀ nìkan. mo rí i pé ojú yóò rí bẹ́ẹ̀ bí. ojú yóò rí bẹ́ẹ̀ lásán ló ṣẹlẹ̀ níjọ́ Easter gangan Easter Monday so mo ọjọ́ yẹn ó lè jọ́ kọ́pẹ́ mi three weeks ago ó lọ́mọ kan tẹ́ pé ọmọ yẹn wà dọ́tọ̀ yẹn two thousand eleven mo bí pé ìbọn ti rí ọmọ yìí ó ní pé pé kí n má wọrí pé ọmọ yẹn pé ọmọ àti òun pọmọ bírọ̀dà kan jà kékeré. ẹ tẹ́ ẹ fẹ́ yẹn. ẹni yìí orílẹ̀ gangan ni so ó ní pé ọmọ yẹn ó ní pé ọmọ yẹn pé ọmọ sísá ni báyìí báyìí ọmọ sísá ìgbọ̀ngàn ṣe jẹ́ kò jẹ́ kí wọ́n ẹ̀ tàbí àti sọ̀rọ̀ ìjà ni so deni orúkọ mi náà fi ń pè ọmọ yẹn wá ní pé bàbá àmà bàbá mo ní jọ́sọ̀ má jẹ́ tó pé mi kìíní tí bá lọ sádùúgbò tá lọ sádùúgbò mi nígbà bàbá àwọn bàbá tó ń bá tó wáyé bọ̀tá ṣúgbà bàbá àwọn ọ̀rẹ́ mi mọ̀ pa ẹ̀ bàbá àwọn báwo. so èmi ò rẹ̀ tí bímọ èmi ò rẹ̀ tí bímọ olówó àfilẹ̀ tọ́wọ́ ẹ̀mọ́ mi ẹ̀gbọ́n mi àpè bàbá àwọn bàbá so èpè láwọn máa ń ṣẹ́tọ́ àti pè láwọn ṣe ń kọ̀ òun gan máa ń pè mí àríyá pé bàbá ọmọ ẹ̀lẹ́lẹ́ arúgbó àlékún àwọn fíjọ mi. ọdún mẹ́rin ti jọ gbé papọ̀. àjọ gbé rárá. àjọ gbé rí. àjọ gbé. bí ọkọ àtìyàwó. àjọ gbé ọkọ àtìyàwó girlfriend street girlfriend mu street girlfriend mu o ti torí mo lẹ́yìn tí wọ́n pè mí ní dèsì gan tẹ́lẹ̀ nígbà yẹn pé pé ló máa mú fóònù sáwọn àpè àwọn agbé ṣe pèpè pé ló máa ń gbé ìrànṣẹ́ ní gbogbo ayé àwọn máa lo ìfàlùyà àtàdà bí tó bá jẹ pé tó jata ni o wá sọ̀rọ̀ tèmi gan ibi tí mo gbé ní fẹ́ẹ́ ní skul o jẹ pọ́ jata èmi gan dáná fún ẹ tèmi náà bá dẹ̀ ṣe wá sọ́dún ẹ wà á dáná wà á ṣe gbẹ kí nìkan tó bá jẹ bẹ́ẹ̀. ẹ tó jẹ pọ́ àtàtàrà wa ni àtàtàrà wa ni tèmi gan dáná fún tó wá sọ́dọ̀ èmi mo dáná fún olójú èyí. so ọmọ yẹn àdé àná ló ṣá àwa ọpẹ ẹ̀rọ mi ọpẹ picture ni pé àwọn ọmọ yẹn pé mo fẹ́ fẹ́ wọn láìkọ́ ọmọ yẹn èmi àtọ̀rẹ́ mi ọ̀rẹ́ mi wá ní ok before that three weeks to that time ó pè mí bó pè mí nìyẹn mo ní ìjọ tó wọ náà kí ló tó tún pè mí fún mo ní ọmọ yẹn ńkọ́ tó máa ń pè ní bàbá àmà ó ní bàbá ẹ̀ ti kú ìyá ńkọ́ ó ní ìyá ẹ̀ ti kú nẹ̀kí ló tó wọ́n pè mí ní bàbá àmà everywhere ó ní ẹ ipe ṣé kò ń dàgbà tó bá kó máa ti bímọ ni kí ló kọ̀ pé wọ́n rà mí ipe irú ọ̀rọ̀ òní ẹ pé yóò jẹ lára mi ni pé ṣé mi ò ń bọ ni ah, mo lè mi kọ́ òun bọ ṣé o ti yẹ mo lè so three weeks ẹ ó ti sọ̀rọ̀ ẹgbẹ́ course fún ẹ nìyẹn bá a ṣe wá lọ sí club èmi ẹ sixteen àti ọ̀rẹ́ mi ó fi iphone ó fi snap àwa mìíràn ló ń gbé sórí eh, facebook níta wọn àyíká ṣeré ọ̀dọ̀ ọ̀rẹ́ mi kan bàṣá dúbẹ̀ yẹn ìyẹn bẹ́ẹ̀ lè máa gba ojú mi pé ṣé orí mi ò pé pé ìwọ̀n àpéyàn àtọmọ kan ló ń jà ní misunderstanding mo wá lórí snap picture sórí facebook mo bẹ́ẹ̀ bá mi jà ah mo á ní à kò ní ìrànkọjà pé god is in control èmi mọ̀ pé nǹkan fẹ́ ṣẹlẹ̀ gbé dàrọ́ ọjọ́ kejì ni yìí tí mo máa jí ojú ìràn ríran mọ́ ojú àgbọ̀n ìdí swell up ni ọ̀rẹ́ mi dára jọ̀sùn wá ní à pé òun yẹn kò jẹ́ nìkan pé kò ka nǹkan sí ah, ọpẹ́ ara mi ò yá kí ló ń ṣẹlẹ̀ mo àwọn ìyá sọ pé àpò lónìí wọ́n á twitter pẹ̀lú later ni wọ́n gbé mi káàkiri káàkiri ọ̀rọ̀ yẹn mo lọ sí kínní kútọ́nu mo lọ sí bẹ̀nẹ̀ lóríṣiríṣi lọ́wọ́ àyà pé mo ṣe ẹnìkan ah, pé ẹ̀hún ta ni mo ṣe mí ìṣẹ̀yàn wọ́n ní ẹ pé mo ṣe obìnrin kan fóbìnrin mo ṣe later àwọn pásítọ̀ wa ń pè mí lóríṣiríṣi fún prọfẹ́sì fóbìnrin kan wà ní jùmọ̀ ta ni pé everything scatter níbi iṣẹ́ everything. ẹ̀dùn bàbá ìmọ̀ àṣẹ ti níyàwó báyìí. mi ti níyàwó báyìí gbogbo relationship scatter ni àmọ́ ilé mẹ́sẹ̀ tó ti sẹ́yìn gan sí mi ó ní pé òun ní gbà òun ní gbọ́ pé àfi tí bá tó fẹ́ràn ó pé òun bá dẹ̀ kú gbàjọ máa pọ́ta èmi àti ọ̀tá ẹ̀ gbàjọ máa kú ni pé òun ní gbà fún àfi wípé torí pé ìmùlẹ̀ ti wà kó dẹ̀ fi ọ̀tá tèmi dájọ́ nínú ẹgbẹ́ àwọn. ok bàbá ìmá àṣẹ ọmọ ṣe bàbá àmà gbẹ̀gbà lórúkọ ẹni ṣe bàbá àmà olómo tó ti rí máa yẹn Eh, eh, ẹ orúkọ ẹ sẹ́yìn kan mánàgẹ̀rẹ̀ ni. mánàgẹ̀rẹ̀. lára àwọn tíráàkì. mr gbẹ̀ngà. sà. àwọn ò tí ì máa rí báyìí. èmi ò tí ì máa rí. ẹ̀yin náà sì tí ì máa rí. mi ò tí ì máa rí. it's alright. ẹ kalẹ́ ma. ẹ kalẹ́ sà. yes ma kí ló ṣẹlẹ̀. orúkọ mi ni adẹ́nìkẹ́ mi mọ̀ pé ẹ̀ṣẹ̀ ni kọ́lọ́ndáyàn ni ss ìyẹn jẹ́ one ṣẹ́rí hmm. two ẹlẹ́ẹ̀kejì ni pé adíṣekọ́lá tó kú ni gbogbo nǹkan fi bàjẹ́ if not tí o bá ṣe àríṣekọ́lá mi ò dídí lọ sọ pé mo fẹ́ mu lé mi ò kí ń lọ olóńtẹ̀lé mi gangan gangan wọ́n á help music ẹ̀ wọ́n á help career ní nǹkan tó fi ń tẹ̀lé mi mo dẹ̀ mú lọ ọjọ́ tí wọ́n kọ́kọ́ fojú rí náà sọ pé ilé wa gbà wá ni mo ní dádì kò wá gbà wá mo ní ṣèbẹ́ nífẹ̀ẹ́ mi ẹni tí mo nífẹ̀ẹ́ ni wọ́n dẹ̀ tẹ̀wọ́ gbà. báwo lẹ ṣe jẹ́ sí àríṣekọ́lá. láti ilẹ̀ ni bàbá yẹn ti ń tọ́jú mi. Hmm. ọ̀rọ̀ tí mo ń sọ yìí ó possible kí alhaji alhaji kúnlé sanni kan máa gbọ́ àti alhaji fìjàbí kí gbogbo wọn máa gbọ́ báyìí. àti bàbá kéèké ọlọ́sọ̀ baba bàbá kéèké ọlọ́sọ̀ kò sẹ́ni tí ò mọ̀ bàbá gbalé fún wa tá a gbé ní tọkọtaya kò sẹ́ni tí ò mọ̀ ní àpáta kò sẹ́ni tí ò jọ mọ̀ wá tí wọ́n máa ń fìfẹ́ wa tọrọ ó dé stage yẹn mọ́mí ẹ̀ ló jẹ́ ogun torí pé àsìkò tá a rẹ̀ wá kú kò lè tọ́jú mi mọ́ ó fún rẹ̀ ló mú mi lọ sí chọ́ọ̀chì yẹn mo fi ọlọ́run bá ṣe lẹ́rìí wọ́n kàn sọ pé àǹtí ẹ àǹtí ẹ lélẹ́ lè dú ẹ lọ nǹkan tí mo mọ̀ ní mọ́ àwògbà gbàtà sí èjì wá ń gbàtà adélé mo rí kó ju mi lọ with two years mo àgbà kí ni pásítọ̀ yìí rí òun náà ló ní kán má wọrí wọ́n ti mú pásítọ̀ kan wá pẹ̀lú mọ́mì ẹ̀ tí wọ́n pe máa yẹn máa yẹn ní kí ló ń jẹ́ mèrè kan bì kan ṣé ìgbà tó ń lọ ṣe ìmúlẹ̀ pẹ̀lú ẹ̀ níwájú pẹpẹ ṣé o mọ̀ pé àdàbí yẹn máa jà ni òwò àdàtán ọ̀rẹ́ lomi tó mo fi ọlọ́run bá ṣe lẹ́rìí mo sọ fún un mo ní má wo orí owó àṣekọlà má wo owó dádì o mo ní tó bá fẹ́ fẹ́ mi mo ní fi ọkàn kan fẹ́ mi mo ní pẹ̀lú ògo ọlọ́run pẹ̀lú àdúrà tá a bá jọ ń ṣe mo ní wà mẹ́ẹ̀kẹ́ e. níwájú ọlọ́run dẹ̀ ti mẹ́ẹ̀kẹ́ e ní àpáta kò sẹ́ni tí ò tí máa mọ̀ lọ́ọ́ lápáta ẹ̀kan náà kàn sọ́dínlì ó náà mú tèmi kéré ìdí mi kéré so òun fẹ́ lọ sẹ́kọ̀ọ́ èkó ni wọ́n ti máa ń hit mo ní tó bá lọ tó bá lọ tó bá wò pé lọ tó bá ti mèkè wọn á mú mi ó ní rárá o àwọn onídìí rábàdẹ rábàdẹ lòun rí múlẹ̀ ní tó bá wò pé o fẹ́ fi mí sílẹ̀ pẹ̀lú ìmùlẹ̀ tó mú mi lọ ṣe nífẹ̀ẹ́ àti tó mú mi lọ ṣe ní ìdésẹ̀lẹ̀ rí àti tìṣẹ̀lẹ̀ mo ní wò ó wàá lọ bó ṣe lọ ló ṣe pọ̀ mo ṣe sọ fún jọ́nà lọ mo dẹ̀ bẹ̀rẹ̀ sí ń mo wà nínú oyún ọdún méjì tí wọ́n fi fi mí sílẹ̀ àwọn àti mọ́mì ẹ̀. ta ló fún yín lóyún. ó ló ní àìmọye ṣé ọ̀rọ̀ pósí náà mo fẹ́ sọ ni pẹ̀lú condition mi ṣé gbogbo family mi gbọ́dọ̀ mọ̀ pé ó lo pósí náà àti alábùkún alábùkún àti kìíní fún mi pẹ̀lú bí mo tún ṣe wà ẹ́ mo ò rí báyìí tẹ́lẹ̀ tí mo bá fi picture mi hàn yín ẹ̀ lè sọ pé mi ni nǹkan wá rí báyìí tán dáàdì wá kú tán ó wá ó wá yíwọ́ àti mọ́mì ẹ̀ wá dúró gangan pé rárá kò lè fẹ́ mi sẹ́ẹ̀ mo ní ṣé ńgbà tó mú mi lọ mulẹ̀ ṣé wọ́n wà ń bẹ̀ ni òun ṣe kémi má dá òun gbogbo gbà yẹn kò dé àdẹ mọ̀ pé ikú dáàdì máa yá bọ́dọ̀ rẹ wọ́n lè pè sí tó bá ń gbọ́ program yìí. Hmm. bí tẹ́ ti bẹ̀rẹ̀ ọ̀rọ̀ yẹn jẹ́ ó wà emotional ẹ mọ̀ pé ẹ̀ṣẹ̀ ni kéèyàn jẹ́ ẹ̀ṣẹ̀ sí bẹ́ẹ̀ ni ẹ̀ṣẹ̀ tí mo jẹ́ ni ṣé mo rí báyìí ni ó kú tẹ̀lé mi ń fọ́lọ̀ gidi èmi lèmi èmi lè ìjọ ẹ̀ náà bó ṣe sọ pé èmi rè hàn án hàn àwọn èèyàn wá sọ pé gbogbo owó tó ń gbà lọ́wọ́ mi ṣé wọn mọ̀ pé nígbà tó máa já mi sílẹ̀ ẹlẹ́dàá tèmi máa jà ni ẹlẹ́dàá wá ń jà wá sọ pé èmi mo fọ́hùn lójú gbogbo yẹn ló ó ti wá pariwo lé mi pé mo fọ́hùn lójú. tó ń pè mí láàjẹ́ mo dẹ̀ sọ ẹni tí ó mọ̀ di ọ̀rọ̀ yìí tó dá sí nǹkan tí ó kọ̀ hmm. ọlọ́run bá mi gbà lẹ́nu á yìí gbà tí ó sì nígbà tí bá mi gbà wọn tó sì ti rí ọ̀rẹ́ kodoro ọ̀rọ̀ wọ́n padà bẹ mí ni. Hmm. ó wá ní àwọn èmi ò bẹ́ẹ̀ mi kò sí tí wọ́n lè gbé sílẹ̀ ó sọ pé kí má da òun alábí kékeré mọ̀. oyún tẹ níyẹn. ó jẹ mọ́ mi nínú mi rí bí mi rí bí tẹ́bá tẹ̀lé mi tẹ́bá ní kó mo sọ mo ní tó bá fi mo fẹ́ kẹ́ ẹ gbọ́ sí mátà yìí torí mo àìtí kóòtù jẹ́ aṣọ rẹ̀ ni mi ò jẹ́ kí n wá kémi kọ́kọ́ wá mo ní ibi tí wọ́n ti bá mi ṣe ìgbélé ìrapadà bó ṣe pé bàbá yẹn kọ́ tẹ̀lé mi lọ bàbá yẹn á sọ fún yín pé ọ̀rọ̀ tó sọ àwọn wọn bàbá yẹn sọ fún mi pé tó bá yẹ kó lòun bí mi wọn àyà bọ̀bọ̀ ìwé rẹ̀ mo tún kúnlẹ̀ ẹjọ́ nítorí ọlọ́run pé tí mo nífẹ̀ẹ́ ni lẹ́yìn ẹ̀mí lè nífẹ̀ẹ́ ọkùnrin kankan mọ́ gbogbo ọkùnrin báyìí wọ́n máa ń rún sí mi ni. dísìn dísìn ẹni tó tí mo ní kó gbé mi wá sí mi báyìí ara mi ò yá láti bí ata ti bẹ̀rẹ̀ kéèsì yìí ṣé bí mo ṣe rí nìyí ó wá ní mo ti gbẹ tán mo ti yọ tán òun ò lè fẹ́ mi wọ́n má lè jẹ́ bẹ́ẹ̀ ni o kò sí solution yes ìgbà tí mo sanra tí mo lówó lọ́wọ́ òun jẹ́ bó ṣe wù ẹ́ òun mọ́nítọ̀ mi ò fẹ́ kí n rọ́pọ́n kí n pẹ̀lú ọkùnrin kankan nígbà tí ò wá sí nǹkan kan báyìí àjọ mánéjà àdọ̀jọ́ máa gbàdúrà tí n kò fi máa dà ní. ẹ̀yin ò ṣetán láti fi sílẹ̀. ìmùlẹ̀ burúkú tó wà bẹ́ẹ̀ ni kò wù mí gan mọ́ kò easy wọ́n máa pè mí níyàwó lójú kan kò easy tí máa rántí bó ṣe kí ni ẹ bá mi lọ́kàn jẹ́ àwọn ọlọ́dẹ mú irọ́ múlẹ̀. ó ló mi lọ mo fi ọlọ́run tó dá mi mo fi ṣe ẹlẹ́rìí mo fi ọlọ́run tó ní ẹ̀mí mi mo fi ṣe ẹlẹ́rìí gbogbo ayé dáàdì wà láàyè gbogbo nǹkan tó wò pé bàbá yẹn máa kówó sílẹ̀ bàbá òye láde mọ́ wa wọ́n mọ̀ dáadáa. ok. ààrẹ tuntun gan mọ̀. bàbá dídá máa kí mọ. ọmọ mi bẹ́ẹ̀ ni mo wo ni kò sẹ́ni tí ó mọ̀ mí nínú gbogbo àtòun alájú kò lè sọ ní tó bá ti di pé ẹ ti dá sí kinní tàbá wọn táwọn bá lè àràbà alásìkò tó sàn ní òrí pé ìtòrí program wọn pè mí kí wá ni. torí wọn ti àwọn ti àwọn ti sọ̀rọ̀ sí wọn wá ń pe ṣe eight mi kọ mi ìwé eight tí n bá fi picture mi hàn yín ní last week monday ẹ sọ pé kì í ṣe mi ẹ sọ pé kì í ṣe mi mo kọ̀ wò pé. ẹ̀yin dẹ̀ ní sà ẹ̀yin ò fẹ́ bọ́ ẹ̀fẹ́ fẹ́ mọ́. ìmọ̀lẹ̀ òkùnkùn ló ṣe bàbá evil spirit ló lò ojoojúmọ́ ìwọ̀n bóbìnrin sùn bàbá ẹbí ta ẹ̀kọ́ àjọ tó ti mú mi mulẹ̀ mi ìmọ̀ bọ́ ṣe connect mi ìmọ̀ bí ìfù ṣe connect láàrin wọn ìmùlẹ̀ òkùnkùn yẹn ní agbára bàbá mi. ẹ̀rọ tó ló mú yín dọ́dọ̀ bàbá wa Àríṣekọ́lá Àlàó. olórí mi débẹ̀ ó sọ pé mi gbóhùn ìgbélọ̀ bàbá ọjọ́ tí bàbá rí mi bàbá yẹn fún mi five thousand naira ọjọ́ second tàbí wọn fún mi lówó yẹn wọ́n fún mi ní mo ní mo fẹ́ ṣe entrepreneur school wọ́n dẹ̀ fún mi ní forty nine thousand ó dẹ̀ gba ten thousand lórí ẹ̀. ọdún wọn fún mi ní forty nine thousand. twenty two thousand thirteen lọ́jọ́ ìgbà yẹn tó mọ bàbá two thousand thirteen so two thousand thirteen wọ́n fún mi ní five thousand jọ́ọ́ tí mo mọ̀ ọ́n gangan pé àkíńmábìnú ah, pé so lẹ́yìn lẹ́ẹ̀kejì wọ́n fún mi forty nine thousand lẹ́rù pé ó ti ṣe ìmùlẹ̀ òkùnkùn ìmùlẹ̀ òkùnkùn ti wà láti two and eleven. ìgbà tó mú yín dọ́dọ̀ bàbá kí ló pè yín fún bàbá. ó ní pé bàbá pé boyfriend olè lè yìí nǹkan tó pè fún bàbá ni ó ní pé boyfriend olè lè so adẹjọ lọ ìmọ̀ jókòó bàbá náà jókòó níjọ́ táwọn wí àjọ jókòó so àṣẹ gbogbo àyẹn àṣẹ ti kọ̀ ní ẹ̀rọ ìṣèwọ̀n lẹ́yìn báwọn tó bá lọ bẹ́ẹ̀ ẹ̀rù máa bà mí kò sẹ́ni tí yóò mọ̀ ọ́ pàrọ̀ yìí péjọ mo fẹ́ wọn kan mi ìfẹ́ fẹ́ wọn yìí mọ̀ ẹ gbà mí ẹjọ́ kí ni mo lè ṣe gbogbo ìgbà mo ti ṣe ìwé odò gbogbo ìgbà mo ti ṣe èpèsè wọn ni kì í ṣèpèsè pẹ́lẹ́pẹ́ láni kò sí gbà tí mo ṣèpèsè màá tún lọ sókun màá tún lọ ṣèpèsè everywhere mo ṣèpèsè àwẹ̀ àwẹ̀ gbogbo gbà. it's alright eh, eh, eh, ìgbà tó introduce yín sí bàbá pé boyfriend òun ni ẹ rẹ̀ sọ pé bẹ́ẹ̀ ni. mo sọ pé bẹ́ẹ̀ ni torí ó ti connect gbogbo gbà yẹn. ti connect. yes ó ti connect gbogbo gbà yẹn gbogbo gbà yẹn mo ti ń lálàkàlà gbogbo àti sọ pé gbalé ilé tí bàbá rẹ̀ ń gbà fún wọn ilé owó tán sọ fún owó èyí ẹ̀ náà sọ fún so ẹ̀kọ́ tí bá wá láti skul mo máa lọ síbẹ̀ ìwúlẹ̀ wọlé àwọn sọ fún àwọn ọ̀rẹ́ wípé àjọ máa wà wọn ní ẹni tó ń pè mí ìfẹ́ gbẹ́kọ̀ tó gbogbo àwọn máa ń bá akọ yẹn ìfẹ́ gbẹ́kọ̀ ìfẹ́ gbẹ́kọ̀ yẹn tó bá ti lè kúrò lẹ́gbẹ̀ẹ́ báyìí wọ́n bá ṣe délé wọn ó máa tún bá délé ìwé àdá nǹkan gbé ẹrù wíwo agbóhùn wọn gbélé mi lórí ni tí bá fẹ́ jáde báyìí ọkàn mi á tún fúri èpè ní ìfàlùyà èpè èpè èpè àdàbí tó bá jẹ pé mi tó bá jata mi èpè ló máa ń ṣe gbogbo à èpè èpè èpè kó sọ pé ó náà fún mi kò sówó ọ̀kan tó náà fún mi o torí irọ́ pé wọ́n parọ́ kìdí nìyẹn kò sówó ọ̀kan tó náà fún mi so ìwọ́n bá fi yé mi bá ní èso tó wọlé ẹ̀jẹ̀ sá kí ló wù yín lára rẹ̀ tẹ́lẹ̀. alẹ́ ọjọ́ tí mo pàdé ẹ̀ mo pàdé as normal person ọjọ́ mi rẹ̀ pàdé ẹ̀kọ́ ọ̀rẹ́ mi wá sọ pé wà ọmọ yìí má fẹ́ tó bá fi lè fẹ́ ojú àrùn àbúláyé ẹ̀ bàbá yẹn tẹ̀ mú fóònù ìgbà yẹn mo máa kọ́ jọ́ọ̀bù seven up ó dẹ̀ dìtì ọ̀rẹ́ lórí fóònù fóònù ẹ̀ ló pè mí lóru mo là ta lé ilé tó pè mí kọ́ọ̀sì fóònù ó tún padà pè mí fóònù ẹ̀ ló tó sì mí ọgbọ́n fóònù ẹ̀ mi ò a lọ a kàn sínú bọ̀ ní sèta àwọn ìbámu sọ ni pé torí pé ìbálòpọ̀ ọjọ́ kan tí mo lọ́kọ̀ bá níyẹn fẹ́rẹ̀ mọ́ fẹ́rẹ̀ de wá yẹn gangan ọjọ́ tí mo ní ìbálòpọ̀ ẹ̀ ní de wá yẹn wọ́n bẹ̀rù ti four victim pé ìrẹ́jẹ tó ti wọ ogun nǹkan tó wọ̀ lò kí ọmọ abóbi oṣù lójú oorun lóṣìṣì tó wọ ká máa jábọ̀ pé tí mi bá fi lè fẹ́ òkú ọ̀tà tèmi ò ní rẹ́rù mi fẹ́ ọ̀tà mi ò bímọ. ẹ̀rẹ̀ rẹ́rù mi fẹ́ mi rẹ́rù fẹ́ ẹ̀rẹ̀ bímọ náà mi dẹ̀ ẹ kúkú fẹ́. lóòrè kan ṣe ń pé àṣẹ ìgbà tí mo wá gbé tí mo ṣe àṣepẹ́rẹ́ àlóṣìṣì wọ́n ń pé gbogbo mi ò ń ba sùn yẹn kó gbẹ̀ náà ń lò. Mr. Gbenga ẹ súnmọ́ kínní yìí máa yìí wúmà yìí ó lẹ́fẹ̀ẹ́ ra yín dandan ni o. inú ọ̀dẹ̀ lè fẹ́ lórúkọ jésù mi nífẹ̀ẹ́. ẹẹ ivu ivu gidi ni. it's alright okay sir. orúkọ yìí mà. àbọ̀sẹ̀dẹ̀. àti adẹ́nìkẹ́ àti nìkẹ́. gbogbo mi ò rí báyìí o. èmi náà ò rí báyìí. àti nìkẹ́ ṣé ẹ fẹ́ àbẹ́ ẹ fẹ́. ẹ máa fẹ́ ọlọ́run dẹ̀ ní jẹ́ lórúkọ jésù ọ̀rọ̀ mi fẹ́. kó tó di pé kó tó di pé àfẹ́ ra kó tó di pé àfẹ́ ra kẹ́ mọ̀ pé kì í ṣèmi nìkan ló ṣe o. Hmm. àwọn mẹ́ta lọ̀rẹ́ wọn tó bá ti fẹ́ obìnrin kan a gbé fún ìyẹn ìyẹn náà ṣe tiẹ̀ ah. a gbé fún un ah. létà wọn wá gádàrà wọn jọ wọn á fi ẹni yẹn ṣe yẹyẹ ah. yes kì í ṣe ẹ̀kan kì í ṣe méjì wọ́n ti ṣe lójú mi tí wọ́n wá ṣe yẹyẹ nífẹ̀ẹ́ mo ní kíní yìí ò dáa o wọ́n á ṣépè fún yín o lára wọn lára àwọn ọ̀rẹ́ ó pẹ́ ju oṣù mẹ́ta ni obìnrin ti máa rùn sí wọn. àwíjàre gbogbo ètò sọ wọ́n má jẹ́ pé ọ̀tọ̀ níbi tí ìfẹ́ tó wá Àwùjáre ni Yorùbá tó sọ ìfù gidi ni wọ́n sọ wáyì kí ló ń sọ tí ìtọ́ sọ ni Yorùbá tó sọ Àwùjáre ni Yorùbá tó sọ president rẹ ọmọ wo ni ẹ pè ní ìmá yẹn. ọmọ àti yẹn. ọmọ àti yẹn kì í ṣe ọmọ àti ẹ pè ní bàbá ọmọ yẹn. kò sí nǹkan tó kàn irọ́ ló pa tó ṣe responsibility lórí ọmọ. ọmọ mi náà ní sá. bẹ̀yìn kọ́lẹ̀ bí. Hmm ẹ tí ìbímọ kan ẹ tẹ fẹ fẹ ni. ẹ tàjọ plan tàjọ múlẹ. àjọ plan ẹbí àti ìjọ múlẹ ìmúlẹ kúkúrú ọmú sẹ́wọ̀n tẹ́ ìmúlẹ. ìfàjáde yes mo mọ bẹ. nífẹ̀ ìfẹ̀ ìfẹ̀ ló mú mi lọ. Mr. Gbénga tá a bá débẹ̀ tán bá lẹ̀ múlẹ̀ lóòótọ́. èyí fẹ́ ká lọ tó bá yẹ kó múlẹ̀ because secret spiritual ìmúlẹ̀ tó lọ mú yẹn mi mọ́ mi tó jẹ́ torí bàbá yẹn náà àwọn. nísẹ̀lẹ̀. ǹjẹ́ ni wọ́n láwọn ti gbọ́ ọ̀nà ẹ̀ ó sọ pé òun lè kọ̀ǹtúrò mi. èmi ò dẹ̀ sọ pé báwo ni fẹ́ kọ̀ǹtúrò yìí jù. bàbá yẹn bàbá yẹn tún pè pẹ̀lú. èmi ò sọ pé òun lè kọ̀ǹtúrò ẹ̀ wọ́n sọ fún pé wá ẹni yẹn lè fẹ́ra yín. ẹ tún wọ mo dẹ̀ sọ pé yes. nígbà tí ojú yìí ti ṣe mo tún wá kí ẹ fún pé mo ní nọ́ọ̀sì kan mo sáré pẹ́ nìyẹn ní mò ń pa ojú ká lọ síbi tó lójú ìjọ tí mò ń pè pé báwo tún lẹ ṣe ṣe tójú yìí sí já lọ síbi tàwọn lójú o mọ́mí ẹ̀ bẹ̀rẹ̀ sí í ṣe pé. ẹ jẹ bàbá ìgbà tí wọ́n pásítọ̀ wá gbé pásítọ̀ wá mo wá ní tó bá yẹ pé lóòótọ́ ẹ̀ ṣe pé ẹ sọ pé gbogbo nǹkan ẹ sọ gbogbo ọmọ yín pátá ni kò ṣẹlẹ̀. ó máa ṣẹlẹ̀ sí mọ́mí ẹ̀ mọ́mí mọ́mí ìyá ẹ̀ ló máa ṣẹlẹ̀ sí. bàbá ẹ̀ ó ní ó náà pásítọ̀ tó máa ń pè àwọn pásítọ̀ náà wá ní pé ká lọ ṣe ẹ̀bẹ̀ àgbà wọ́n ní sixty thousand mo ń bẹ fẹ́ lówó. Mr. Gbenga mo wà pẹ̀lú sà. can't you try to be matured for just a minute búyà yín náà ẹ̀yin lẹdẹ ń búyà ẹ. èmi ò tẹ búyà o ń gọdọ ìpè ló máa ń gbé olúwa ẹsẹ. ẹyà ẹ lẹ kọ́kọ́ bú ẹni kó lọ ṣẹlẹ̀ sí ìyá ẹ. bóyá máa gbóyè ń ṣépè fún ìyá tèmi nìyẹn ọlọ́ọ̀dẹ jẹ́ ìpè yóò dẹ̀ ń ìyá mi lápá. bọ́ọ̀sì sínú dálẹ̀. ó sọ pé gbogbo ògbè tí ìyá tèmi ń ṣe fún ìyá tèmi ò dẹ̀ gbé ṣépè olóṣèpè tí ìyá tèmi dé padà sí lórí. tí ìyá yín ti ṣépè wọn lòún sọ fún ìyá yín pé gbogbo tí wọn sọ sóhun kọsẹlẹ sórí ọmọ wọn o wọn lọ́lọ́run ò ní jẹ́ ṣé wọn sọ dáadáa sóhun náà ni wọn gbé wọn gbé wọn kẹsẹ pé. kó ṣẹlẹ̀ sí ìyá ẹ̀ tẹ́ sọ yẹn ohun òbú ìyá yín bẹ́ẹ̀ ṣe pé yìí náà. bàbá kan gbé wá mo ní pé wọn. ẹ̀yin méjèèjì sá ti jọ ṣe rí bí ọkọ àti ìyàwó. a fi gbàgbọ́ kẹsẹ bí ọkọ àti ìyàwó ṣe rí bàbá. kí ni wọ́n pè lọ́kọ àti ìyàwó. sílẹ̀ relationship wọn pè lọ́kọ àti ìyàwó. òun ló ń pè àwọn èèyàn fẹ́ pé àjọ fẹ́ra wọn. ọ̀tẹ̀ mi ló tẹ́ jọ bára yín ní àjọṣepọ̀. ó ṣe díẹ̀ two thousand láti two thousand eleven yẹn títí wọ bí two thousand thirteen. ẹ àlẹ́ àlẹ́ àlẹ́ kàwé ẹ gbọ́ ẹ lè. kí jẹ́ kó pọ̀ ẹ̀kọ́ kan tí bá wà ní kí jẹ́ kó bẹ́ẹ̀ pọ̀. sáà ìgbàlódé tó fọ́ ó wá bá mi ó tún wá sẹ́yìn. ojú tèmi ò fọ́ lágbára ọlọ́run ojú tèmi ò fọ́ torí iṣẹ́ ẹ̀dẹ̀ nítorí òwúrọ̀ ló ta mí lọ́fà lójú. Ah. it's all right ẹja ṣe báyìí ẹja ṣe báyìí hmm. ẹ̀yin méjèèjì ẹ dìde àwọn èèyàn sọ fún mi pé kí n bá yín sọ̀rọ̀ lábẹ́ aṣọ